àti gbogbo ẹyọmọ wa ti àwọn ìyá wa tẹ́ ń bọ́ wa ní alẹ́ tòní pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. ní ìtẹ̀síwájú àlàyé tí a ń ṣe lọ lórí tírà wa sharh sunna ti afa wa albarbahari rahimahullah níbàámu pẹ̀lú sharh sheikh wa salih alfawzan hafizahullah ibi tí a ti bẹ̀rẹ̀ lónìí هنا نبي níbi tí ó jẹ́ àkórí ọ̀rọ̀ رحمه الله قال المؤلف رحمه الله والأساس الذي تبنى عليه الجماعة هم أصحاب محمد صلى الله عليه وسلم رحمهم الله أجمعين وهم أهل السنة والجماعة فمن لم ياخذ عنهم فقد ضل وابتدع وكل بدعة ضلالة والضلالة وأهلها في النار أفاوى الإمام البربهاري رحمه الله وني والأساس الذي تبنى عليه الجماعة ìpìlẹ̀ tí wọ́n ma jama lé lórí jama tí tá a bá ń sọ pé orí ẹ̀sìn wo la gbọ́dọ̀ dúró lórí gẹ́gẹ́ bí hadith anabi sallallahu alayhi wa sallam ìgbà tí anabi sàlàyé wípé àwọn ìjọ tó ti kọjá oríṣiríṣi ni wọ́n pín sí àmọ́ àwọn ìjọ tòun náà wọn ò ní sáláì pín ọ̀nà tí wọ́n sì pín sí òun náà ni ọ̀nà seventy three anabi ni kulluha fi nnar illa wahida anabi ni gbogbo wọn yányá inú náà ni wọn lọ tó bá dúdú àgbéjà alkiyama illa wahida àyàfẹ́ ọ̀kan tuntun

òun náà ni àwọn tó bá wà lórí jama sáré pé jama àwọn tó wà lórí ẹ̀ yìí táà bá ń tọpasẹ̀ jama yẹn lọ á tọpasẹ̀ rẹ̀ tí ó fi dáyà níbi tí ó fi dọ́dọ̀ àwọn sahaba ridwanullahi alayhi so àwọn náà la gbàlérò pẹ̀lú jama afa wa ń sàlàyé fún wa pé n ta wá gbàlérò pẹ̀lú jama yìí kì í ṣe ẹni jama o pé káwọ̀ níta àmọ́ fi mọ̀ wọ́n òun náà ni alladhi tubna alayhi al-jama'a gẹ́bí sheikh sewi wọ́n ní hum ashabu muhammad sallallahu alayhi wa sallam ipe níta àmọ́ jama'a táwa ń sọ lé lórí o kí ni ìpìlẹ̀ jama'a táà ń sọ hum ashabu muhammad sallallahu alayhi wa sallam àwọn náà làwọn sàbí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam so ẹni tó bá fẹ́ wà lórí jama'a lórí ìlànà ànábì sallallahu alayhi wa sallam

tó bá ti kúrò lórí ìlànà táwọn sàhábà wà ó kúrò lórí ẹ̀ fil àkídà aw fil ìbádà aw fil manhaj aw fil suluk ó kúrò lórí ìlànà táwọn sàhábà wà níbi ìdàdíọ́kàn rẹ̀ ni àbí níbi ìbádà rẹ̀ ni àbí níbi ìhùwàsí rẹ̀ ni ó kúrò lórí ìlànà àwọn sàhábà irú ẹni báwọn a níbi báwọn sàhábà a níbi lépa bá ahlu sunnati wal so ìpìlẹ̀ tá a mọ àjàmá lélẹ́rí àwọn náà làwọn sàbí ànábì àwọn náà sì ní ahlu sunnati wal jamaa sẹ́kù wa ní fàmẹ́lẹ́mù yá kótó ánìhùn ẹni tí ò bá ti wá mú ẹ̀sìn tiẹ̀ lọ́tọ̀dọ̀ àwọn sọ̀hábà ẹni tí ò bá ti mú ìlànà tiẹ̀ látọ̀dọ̀ àwọn sọ̀hábà fọkàndọ́là irú ẹni báwọn ti sọnù ó ti sọnù kó lójú ọ̀nà tó tọ́ ó ti sọnù kó lójú ọ̀nà jama'a ó ti sọnù kó lójú ọ̀nà anabi sallallahu alayhi wa sallam wà bìtàdàá kò wá sọnù lásán wà bìtàdàá ó ti dáadáa dálẹ̀ sínú ẹ̀sìn nítorí ọ̀nà ìgbà sọnù yẹn tó sọnù sí yẹn túláàsì ara àwọn èèyàn tí wọ́n máa tẹ̀lé ibi tó sọnù sí ọ̀nà àdádálẹ̀ ni bàtà àwọn kàwárí ti sọnù sójú ọ̀nà tiwọn nìfẹ́ ṣùgbọ́n ọ̀nà àdádálẹ̀ ni tí wọ́n wá rèèyàn wọn dòní olónìí ni bàtà àwọn múrí tí a sọnù ọ̀nà àdádálẹ̀ ni bàtà àwọn tí a sọnù ọ̀nà àdádálẹ̀ ni tòbí gbogbo àwọn tó bá sọnù kó lójú ọ̀nà là nàbì sallallahu alaihi wasallam kò síbi tí wọ́n sọnù sí tó tayọ bí àdádálẹ̀ làfà àbí sọ pé wàbítàdà á irú ẹni báwọn ti sọnù ánú rẹ̀ wá mọ lórí tiẹ̀ nìkan wàbítàdà á wa kullu bid'atin dalalah gbogbo ń táwa ń pè ní àdádálẹ̀ pátápátá dalalah àmì ẹ wò ní ti wòlá fáwọn abìnrin lẹ̀ fún wa wa kullu bid'atin dalalah kò síbi tí wọ́n ti rí sọ́tà ẹnu hadith anabi sallallahu alayhi wa sallam náà ní sanabi ní kullu bid'atin dalalah anabi ní gbogbo àdádálẹ̀ pátápátá nínú ẹ̀sìn àmì anabi <clears throat> tó mọ̀rọ̀ sọ anabi tó jẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ lárúbáwá ni àtọ̀lẹ̀jọ́lẹ̀ lárúbá anabi sallallahu alaihi wasallam anabi wa sọ fún wa pé kullu bid'atin dalala yàtọ̀ lọ́wọ́ àwọn ọmọ tí ń jẹ́ tó ń pariwo ẹni ọjà ní kúlẹ̀ ibẹ̀ anabi wa sọ fún wa pé kullu bid'atin dalala anabi ni gbogbo àdádálẹ̀ pátápátá anabi ni ànú kò sí àdádálẹ̀ kankan tó jẹ́ ọ̀nà mọ̀ nínú ẹ̀sìn tó sànàbí bá ti wá sọ lẹ́yìn fún wa táwọn sàhábà tún ti gbọ́ yé bẹ́ẹ̀ ẹ́ náà ló fàá sí abdullahi bin masoud radiyallahu ó wa in ra'aha an-nasu hasana ó ní gbogbo àdádálẹ̀ yẹn yẹn tẹ́rí àmì o wa in ra'aha an-nasu hasana kọ́dà káwọn èèyàn máa rí pé á ah, ojú a máa fi ń wà dáadáa lẹ́nu ẹ̀sìn ojú pé sànàbì ni ojú pé pàwọ́ látẹ̀lẹ̀ pé ká kìí ṣe pé ojú pé ilé náà ti dà bàbá wò ó tàbá ti gbé sílá káyì á rí pé ti ń kí àwọn èèyàn sójú ọ̀nà ìsìlámù o tàbá ti gbé sílá káyì á rí pé àwọn èèyàn ń tara rẹ̀ mọ̀nà rárá o ojú tá a fẹ́ fi wò ó kàn ojú pé sànẹ́bì ti tẹ̀sìn òun náà láfi wò ó òun náà ló fà tá a bá gbé eléyìí ọ̀rọ̀ yìí tá a bá gbé sórí ìsùnwọ̀n sórí òsùnwọ̀n tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pè ní bídátún hasana láwùjọ lónìí ẹ fẹ́ àwọn náà gbà pé bídíà ní lóòótọ́ ànábì ò àmọ́rú bídíà yìí ó bídátún hasana ni so irú ẹni báwọn nísìnyí Allah subhanahu wa ta'ala ní la tuqaddimu bayna yaday Allahi wa rasulihi ẹ má máa takọ ẹ̀yẹ síwájú tí Allah subhanahu wa ta'ala bá sọ̀rọ̀ tánàbí sọ̀rọ̀ ẹ má máa gbáwájú wọn má bí ọ̀rọ̀ wọn ní báyìí lọ́rọ̀ wọ́n tún wá ní ara ó tún lè rí bá mi ìtumọ̀ ẹ̀ náà ni pé kíni èèyàn gba ọ̀rọ̀ má nàbí sallallahu alaihi wasallam lẹ́nu èèyàn ń ti ọ̀rọ̀ tànàbí sallallahu alaihi wasallam èèyàn ti dànù èèyàn wá ń ti ti ẹ̀rin lẹ̀ ànábì tó gba wáhàyè látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala kéèsọ̀rọ̀ fẹ́nu ìwọ tó jẹ́ pé ọ̀rọ̀ ìròrí ara rẹ lásán ni ọ̀rọ̀ tó jẹ́ pé ó rọrùn gan kó jẹ́ pé wáyù ṣètọ́n ṣe pé ṣètọ́n ló ń bí ibi ọlẹ́mi lọ́kàn òun náà nìyí tó ń gbé jáde ìwọ wàá fi jẹ́ rinlẹ̀ ó wà ní lápàtà nàbì sallallahu alaihi wasallam tabalọ wo nísìnyí láwùjọ wa pẹ̀lú àlàyé òun nìkan bí máa ń kílíà dáadáa láwùjọ wa lónìí àwọn nǹkan pọ̀ tó jẹ́ pé bídíà ni tí ò sí yàpọ̀ ẹnu bẹ́ẹ̀ àwọn tó wọ́n ń ṣe é ṣe wọ́n gbà pé bídíà ni àmọ́ n táwọn fẹ́ sáájú ni pé bídíàtù hasan ń bẹ yá eléyìí o bídíàtù lóòótọ́ àwọn náà gbà pé bídíà ni àmọ́ bídíàtù hasan ni tó pé tá a bá wò ó a fi bu yìí fún ẹ̀sìn ni tá a bá wò ó a fi fún ọ̀tọ́ba islam ni tá a bá wò ó a fi sàré fún un pé a nífẹ̀ẹ́ ànábì ni gbogbo àníyàn tó bá wò ó wà lábẹ́ rẹ̀ tí o bá ti nípìnlẹ̀ nínú ẹ̀sìn dọ̀lára ni àná ni mòlídìí lápèjúwe ọjọ́ bíi ànábì sallallahu alaihi wasallam ó káàkiri láwùjọ wa mòlídìí ànábì tá a sọ yìí tó jẹ́ pé kò sí èméjì bẹ́ẹ̀ pé àdádálẹ̀ ni ọ̀là látọ̀dọ̀ àwọn tó ń ṣe gan àwọn náà gbà padà dálẹ̀ ni ìpè mòlídìí ànábì yóò ànábì ò ṣe mòlídìí nígbà tó fi wà láyé àwọn sọ̀hábà ànábì wọn ò ṣe mòlídìí ọjọ́ bí ànábì wa tán fi sáré bí lọ tán àbáfẹ́rẹ́ ànábì tó wọn lọ àbáfẹ́rẹ́ ànábì tó wọn àfẹ́rẹ́ ànábì tó wọn dépò báwa sọ pé àfẹ́rẹ́ ànábì tó wọn lọ tánàbí bá ń sọ̀rọ̀ táwọn sọ̀hábà bá gbọ́ pàdánù ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí ó dákẹ́ ni débi pé kọ́lá bí ẹyẹ bá fà lé wọn lérí ẹyẹ ẹ̀hún ò sì ní fò látara pé kí ni bí wọ́n ṣe dákẹ́ tí ó dàbí ìgbà tó jẹ́ pé wọn ò tiẹ̀ mí rárá wọn ò tiẹ̀ mí rárá táwa lè fà wé wọn lónìí pé pé ni a máa ṣe báyìí má yíwùn gangan náà ni ó máa wá wù àwa ṣe òun náà làwọn náà máa bá wọn ìjà lé lórí sọ́mọ́lá ni a máa ṣe má àbí kíkítẹ̀ oníṣẹ́ mi lórí kíni lórí ọ̀rọ̀ táwọn nàbí ni báyìí yẹn ṣe tó àfẹ́ràn ah, ànábì tó àwọn sọ̀hábà ẹ̀ dépò pàwọ́ àfẹ́ràn ànábì jù wọ́n lọ àwọn sàábé yìí ò wá mọ tí ń jẹ́ mòlídì wọn ò mọ tí ń jẹ́ pé ká ta ayẹyẹ ọjọ́ bí ànábì ṣé tó bá jẹ́ pé ẹ̀sìn ni á sàwájú àwọn sàábé débẹ̀ bí fáìfẹ́sì lélẹ́yìí jẹ́ tá a sàwájú àwọn sàábà débẹ̀ àbẹ́sì táwọn sàábà sì nígbà yẹn dépò pé tó ti wa tó gbé kò sọ́jọ́ bí ànábì nínú ẹ̀sìn táwọn sàábé sì kí wá wọn ò mọ tí ń jẹ́ ọjọ́ bí ànẹ́bí àwọn tó tún wá wá lẹ́yìn àwọn sàábì ànẹ́bí nígbà tó jẹ́ pé àwọn Yorùbá máa ń sọ pé ọmọ òní bá pèlè ìyá rẹ̀ lẹ̀ kó ṣe kí ni kó sàsọdá àwọn sàábì ànẹ́bí wọn ò bá bò nídìí lọ́wọ́ ànẹ́bí sallallahu alaihi lọ́dọ̀ ànẹ́bí kò jẹ́ káwọn ó ṣe kí ni kò jẹ́ kí wọ́n mọ tí ń jẹ́ bẹ́ẹ̀ àwọn tó tẹ̀ láwọn náà àwọn náà ò bá mọ̀ òdìdí lọ́wọ́ àwọn sàhábà kò jẹ́ káwọn náà mọ tí ń jẹ́ mọ̀ òdìdí àwọn tó tẹ̀ láwọn náà wọn ò máa lẹ́yìn ìgbà tó wá di bí ọgọ́rùn-ún ọdún ẹlẹ́ẹ̀kẹrin ẹ máa wò ó ọgọ́rùn-ún ọdún ẹlẹ́ẹ̀kẹrin four hundred years sẹ́ńtírù ẹlẹ́ẹ̀kẹrin lẹ́yìn ìgbà tá ànábì sallallahu alaihi wasallam lọ tán òun náà ní nǹkan tá à ń pè ní àdádálẹ̀ ọjọ́ bí ànábì yóò wá lálẹ́ wò nígbà tí ó wá lálẹ́ wò kò lálẹ́ wò lọ́dọ̀ àwọn tí wọ́n fẹ́ràn ànábì dénúdénú àwọn tí wọ́n ń fi ìfẹ́ ànábì bojú ọ̀dọ̀ wọn ni mọ́lúdì di lálẹ́ wò ìtàwọn èèyàn tẹ́ ó gbà láwùjọ wa lónìí tó jẹ́ pé ẹni tí ò bá ṣe àbí tó bá takò ó mọ̀ nígbà tí ò fẹ́ràn ànábì ni ṣe ni wọ́n ń pè nífẹ̀ẹ́ ànábì nù bẹ́ẹ̀ bá fẹ́ níbi bẹ́ẹ̀ bá fẹ́ràn yàn innal muhibba lil habibi muti' ẹni tó bá fẹ́ràn yàn tó bá mọ̀ kó fẹ́ràn ẹni yẹn dénúdénú ó máa tẹ̀lé ìlànà ẹni tó fẹ́ràn òun ni láti mọ̀ kó fẹ́ràn rẹ̀ a n tó ń ṣe yìí ta ló fi jẹ ẹjọ́ a bá nàbí ṣe máa ń ṣe nù ẹsẹ àwa ní ti láwùjọ àwọn olórin àwọn ọmọ lọ àwọn ọmọ oníyàwó yàwó àwọn olóyin tán àwọn ọmọ akọrin wọ́n fẹ́ràn àwọn akọrin débi pé tán bá rí ìmúra kan ní ìmúra akọrin kan tí wọ́n fẹ́ràn akọrin wọ́n sì mọ̀ múra bẹ́ẹ̀ àwọn tí wọ́n fẹ́ràn Pasuma àwọn tí wọ́n fẹ́ràn Saheed Òṣùpá àwọn Michael Jackson gbogbo ẹ̀ báwọn àwọn tí wọ́n fẹ́ràn wọn tán bá rí ìṣesí wọn kan ní ìmúra wọn kan wọ́n sì mọ̀ múra bẹ́ẹ̀ ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀dọ́ nìsín àwọn tó wà ní yunifásitì ẹ rọ ọ̀pọ̀lọpọ̀ wọn tán bá wọ ṣòkòtò nìsín ṣòkòtò wọn yóò lókè kò ní dé kókósẹ̀ tẹ́ bá rí wọn ẹ̀rọ pa ànábì ni wọ́n fẹ́ràn débẹ̀ rí ẹ̀rọ súnà ànábì sallallahu alaihi wasallam ló bá wọn débẹ̀ bẹ́ẹ̀ ni súnà ànábì kọ́ o kọ́lá tí wọ́n bá sọ fún pé súnà ànábì ni wọ́n sọ fún mi pé ah, olórin báyìí làwọn ti jọ àwọn arí olórin kan ní kèfèrí kèfèrí kọ́lá kó jẹ́ mùsùlùmí nígbà tó lòdì sínú Islam ẹ àwọn arí olórin kan tó jẹ́ kèfèrí nínú àwọn Yahudi àwọn bani Israẹla wọn wá ti rí kó múra bẹ́ẹ̀ ó wá wọ ṣòkòtò tó kọjá kókósẹ̀ rẹ̀ sókè àwọn náà wá bẹ̀rẹ̀ sí múra bẹ́ẹ̀ ṣé bí wọ́n fẹ́ràn rẹ̀ débẹ̀ ni kí ló dé táwa bá wá ń pariwo fún afẹ́rẹ́ ànábì sallallahu alaihi wasallam táwa ní fẹ́rẹ́ ànábì débi pé ká máa rìn bí ànábì ká máa wẹ̀wù bí ànábì ká máa ṣẹ̀sìn bí ànábì gbogbo ká máa jẹun bí ànábì ẹ́ tá a bá fẹ́ ṣègbéyàwó ká ṣe bá ànábì ṣe ṣe kókù bá kú fún wa ká sòkú wa bá ànábì ṣe sòkú gbogbo alámọ̀rí wa ká máa ṣe ká tọ́mọ wa bá ànábì ni tá a bá fẹ́ràn rẹ̀ lóòótọ́ àmọ́ ìfẹ́ ànábì ìfẹ́ bókèlè kálukú ó ṣe pán òun náà nífẹ̀ẹ́ ànábì tó kálukú pariwo ṣebí ànábì náà ló bá adé bí ẹnbílógún káwá tẹ ẹnbílógún ṣebí ànábì náà ló bá adé bẹ́ẹ̀ àbí bí nǹkan ó ṣe wọnú àkójú wa. ibi tá a ti lọ ni pé àwọn tán wá dá ọjọ́ bíi mòlídì ilẹ̀ láwùjọ wa tán dá alẹ̀ sínú Islam àwọn wọ̀nyí kèfèrí àwọn wọ̀nyí ṣíà ni wọ́n àwọn tá à ń pè ní ṣíà yìí àwọn náà ni àwọn tí wọ́n pàpè mọ́ra pé àwọn nífẹ̀ẹ́ Ali bin Abi Talib radiyallahu anhu tó jẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá Ànábì tó jẹ́ ọkọ ọmọ ànábì Fatima tó jẹ́ bàbá alhassan wal hussein nínú àwọn ọmọ ọmọ ànábì sallallahu alayhi wa sallam wa radiyallahu anhum wọ́n ń pàpè mọ́ra pa àwọn nífẹ̀ẹ́ rẹ̀ àpèmọ́ra tó ń pè pa àwọn nífẹ̀ẹ́ rẹ̀ yìí kìí ṣe ìfẹ́ òdodo ìfẹ́ pé ká fi ba ẹ̀sìn jẹ́ ni àwọn olóṣèlú báwọn táwọn olóṣèlú ṣe láyé lónìí wàláì ó ti bẹ̀rẹ̀ tipẹ́ kí ẹnìkan káwọn olóṣèlú wá ní kẹ́nìkan lọ ní ẹgbẹ́ kan pé lọ́nú ẹgbẹ́ wọn máa lọ lè da ni wọn rú tí ara wa náà ló wa o ẹ máa lè ṣe nǹkan tí ó máa da ẹgbẹ́ wọn rú báwọn olóṣèlú ṣe ṣe wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tipẹ́ Abdullahi ibn Saba aliyahudi Abdullahi ibn Saba yìí òun ló bẹ̀rẹ̀ wàhálà òun tipẹ́tipẹ́ tó jẹ́ pé ó pàpè mára ìfẹ́ Ali radiyallahu anhu kọ́dà wọ́n pe Ali wọ́n ní Ali ó ní òun ni Allah subhanahu wa ta'ala táwọn jọ́ tuntun nígbà yẹn eríṣiríṣi nǹkan ni wọ́n fi ali gbogbo lásìkò gba ali ọ̀dí ọláwọ̀ ali àti ìgbà rẹ̀ náà wọ́n ti jáde kọ́dà ali dáná sun wọn abdullahi bin sábà ilẹ̀ ẹ̀hùndí yìí ó sáko ní madina gbà wọn ó sá lọ pátápátá ni tí ò jẹ́ kó wó tẹ̀ àwọn ali ti ali ti kó dáná sun wọn wọ́n ti tún pariwo pé àwọn mọ̀ pé ọba tó dá wọn náà ní bí ajé àwọn ẹwà ìkan so àwọn wọ̀nyí àwọn náà ni wọ́n wá sí lẹ́yìn islam wípé àwọn fẹ́ gba islam òun láti inú islam yìí wọ́n ní pé táwọn bá ń da ìsìláàmù rú láti ta àwọn yóò ti mọ̀ pé ọ̀tẹ́ ẹ̀sìn lélẹ́yìí àmọ́ tá a bá fẹ́ da ìsìláàmù rú á dà rú láti inú Islam. ọ̀nà wo lágbà á máa fẹ́rí àwọn mùsùlùmí gbára wọn wọ́n fẹ́rí àwọn mùsùlùmí gbára wọn àwọn tí a fi jáde tí a nísìnyí àwọn tí a gbogbo àwọn tàbí ànábì nísìnyí àti díẹ̀ báyìí nínú wọn ni èsè kèfèrí lọ́dọ̀ àwọn tí a Abubakar kèfèrí ni wọn kèfèrí Abubakar lọ́dọ̀ wọn Umar kèfèrí lọ́dọ̀ wọn Usman kèfèrí lọ́dọ̀ wọn Aisha rọ̀bí àwọn yàrá ànábì kèfèrí ni wọn lọ́dọ̀ wọn débi pé àwọn tí àtàrí ibi tí wọ́n burú dé nínú ẹ̀sìn wọn tí wọ́n rò fáwọn fi ń balada òun náà ní ká máa sépèlé Abubakar ká máa sépèlé Umar radiyallahu anhuma àwọn tí àìbí tí wọ́n burú dé wọn a máa sọ ajá wọn ní Abubakar wá sí máa sọ ajá wọn ní Umar látara pé kíni látara pé káwọn fi yẹpẹrẹ àwọn sàbí ànẹ́bì torí pé wọ́n gbà pé àwọn sàbí ànẹ́bì ti di kèfé lẹ́yìn ànẹ́bì àwọn tí obìnrin ní kọ́ńtáàdì tó yẹ pé ó ṣẹlẹ̀ ńgbà kan nínú ìsìlámù táwọn sọ pé kò sínú ẹ̀sìn mọ́ àwọn ń ṣe olónìí òun náà lọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tẹ báyìí ti ń ṣe ṣíà ti ń ṣe tàtọ́ ń ṣàṣà yá lónìí ti ń tẹ̀lé àwọn ṣíà kò sí ti ń wákàtí ìranu tó fẹ́ ṣe ni torí pé ti mọ̀ fún òun lè òun lè fẹ́ ìgbà kan lẹ́yìn bí oṣù mélòó kan ní ti oṣù fẹ́ra ọmọ ó ti gbọ́ bùkátà tó fẹ́ gbọ́ lára rẹ̀ àwọn ṣíà tá à ń sọ yìí wọ́n gbà pé gbogbo àyẹ̀yẹ́ gbogbo àyẹ̀yẹ́ ló ní ààyè ẹ̀gbin lórílẹ̀ ayé tá a wà yìí àyàfi Karbala àyè kan ní Karbala nílùú yẹn nìkan òun náà ló fà àti táyè bá ti gbà wọ́n dáadáa wọ́n ní òkúta òkúta tán mú aláti Karbala wọn tán bá ń kírun wọn máa fèrí kan ní òun ní fèrí kan lẹ́lẹ̀ táwọn fèrí kan yìí kí ló tán wá rìn lérí lẹ́lẹ̀ táà rìn wọ́n sì rìn lérí lẹ́lẹ̀ tí wọ́n wá wòmí tí ti máa rìn àwọn tí àtà ń sọ yìí wọ́n gbà ìpé alukur'an tí gbogbo wa ń táwọn ṣe tìláwà rẹ̀ táwọn èèyàn ha tó rìn wọ́n gbà ìpé alukur'an wò pé wọ́n ti yọ àwọn nǹkan kan kúkú bẹ́ẹ̀ ìpè àwọn nǹkan tí wọ́n yọ kúkú bẹ́ẹ̀ yìí alukur'an tó wá jẹ́ odidi tí ó pé pérépéré wọ́n ní ẹnìkan nínú àwọn àyímọ̀ àwọn tí ó padà wáyé tí ó padà wáyé tó bá yá wọ́n ní yóò padà gbé alukur'ani wá pé alukur'ani táwa ń kà yìí o pé alukur'ani pé kìnnì àwọn ṣíà tá à ń sọ yìí aburú eríṣiríṣi wá wà ó pọ̀ lọ́wọ́ wọn àwọn ṣíà tá à ń sọ yìí àwọn náà wá dá ọjọ́ bíi ànábì lẹ̀ àwọn náà dá mọ́lídù nàbí lẹ̀ pé à ń ṣe ayẹyẹ ọjọ́ bíi ànábì wọ́n dá tà wọ́n wá dá tà ànábì nìkan lẹ̀ wọ́n dá ti alhassan lẹ̀ wọ́n dá ti Hussein lẹ̀ wọ́n dá ti Fatima lẹ̀ wọ́n dá ti Ali lẹ̀ wọ́n wá dá lẹ̀ bí ọgọ́rùn ọdún mẹ́rin lẹ́gbàá nàbí sallallahu alaihi wasallam lọ ẹ wá orú eléyìí nìsín àdádálẹ̀ ni o so àdádálẹ̀ tí wọ́n fi sínú ẹ̀sìn lónìí ó ti wá di nígbà tó jẹ́ pé ara ẹ̀sìn wa náà ló wà tó jẹ́ pé ẹni tí ò bá bá wọn ṣe àbẹ́ni tí ò bá pèpè lọ síbẹ̀ àbẹ́ni tó bá fi ẹnu àtẹ́ kàn wọ́n wàá máa ríru ẹni bẹ́ẹ̀ bí ẹni tí ò nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam tó sì jẹ́ pé àwọn tí bá ń ṣe gangan ló yẹ ká sọ fún wọn pé ẹ fẹ́ràn ànábì tó wá jẹ́ pé ẹ bá fẹ́ràn anabi sallallahu alayhi wa sallam nífẹ̀ẹ́ òdodo ni níta anabi sallallahu alayhi wa sallam ṣe ló yẹ kẹ́ ẹ máa ṣe níta anabi pati nínú ẹ̀sìn níta anabi ò ṣe kò yẹ ká rí yín bẹ̀ kẹ́ ẹ máa ṣe sọtá bá wá sọ fún wọn pé eléyìí àdádálẹ̀ ni wọ́n wá sọ pé àdádálẹ̀ ni lóòótọ́ àmọ́ bídíàtùn hasana ni wípé àdádálẹ̀ tó ṣe kí ni àdádálẹ̀ tó dáa ni bóòlù ó ṣe jẹ́ àdádálẹ̀ tó dáa wọn ò ní nítorí pé kí ni nítorí pé àwọn fẹ́ràn anabi náà ni kọ́dà àwọn mi ò tiẹ̀ bá débi pé ìfẹ́ ànábì ní lóòótọ́ ìpè kọ́dà ànábì sallallahu alaihi wasallam gbàdá ànábì náà ń bẹ láyé ànábì àmọ́ gbàwẹ̀ ọjọ́ Monday sọ́mà lọ́wọ́ ànábì pé kí ló dé ànábì fi ń ọjọ́ wọ́n ní ànábì ní ọjọ́ ni wọ́n bí òun nítorí náà làwọn náà fi ṣe kíni fi ni wo ẹ ṣebí wàtá nàbí máa ń gbààwẹ̀ lọ́jọ́ monday nítorí pé wọ́n fi lọ́jọ́ monday ṣebí náà ni àwẹ̀ ọjọ́ monday fi di súnà fún gbogbo wa láti gbà ọ̀dọ̀ ní olónìí ẹ̀kọ́ làwọn àwọn tó ń sọ yìí náà nísìnyí àwọn náà máa ń gbààwẹ̀ ọjọ́ monday láti pé kíni láti fi tẹ̀lé súnà nàbí sallallahu alayhi wa sallam so eléyìí túmọ̀ pé tábà fẹ́ tẹ̀lé nàbí sallallahu alayhi wa sallam àfi ká tẹ̀lé bá nàbí bá ṣe ṣe nǹkan rẹ̀ ni a lè rorí sínú ẹ̀sìn káwá gbé sínú ẹ̀sìn pé a ah, eléyìí ó wà lára ẹ̀sìn ọjọ́ tá a wá ń sọ yìí nísìnyí tábà wá a máa wá rí àìṣe déédéé oríṣiríṣi nínú ọjọ́ bí tẹ́ẹ̀fì mọ̀ pé ọjọ́ bí ànábì òsínú ẹ̀sìn pé àdádálẹ̀ ni nínú àwọn àìṣe déédéé tó wà ń bẹ́ẹ̀ òun náà ni pé gbogbo àwọn tó jẹ́ ọdún tá a máa ń ṣe nú ẹ̀sìn ànábì sallallahu alaihi wasallam júwe fún wa ànábì lọ́dún méjì náà lání Eidul Fitr wa Eidul Adha ọdún tá a máa ń ṣe nígbà tá a bá ṣe rúkúnù kan tán nínú arkanu Islam tá a bá parí orígun kan tán ní orígun Islam tí ń jẹ́ pé orígun kíni òun náà ni orígun asọ́ọ̀mù sọ́ọ̀mù Ramadan tá a bá parí ẹ̀ tán á sọdún rẹ̀ òun là ń pè ní Eidul Fitr orígun mi nú ẹ̀sìn kú mọ́ òun náà ní hajj tá a bá parí hajj tán á ṣe kí ni á ṣe ọdún Eidul Adha ọdún léyà anabi sọ fún wa ojú ìwé fún wa ní hadith wa ní sọ yìí Bukhari anabi sallallahu alayhi wa sallam gbàtó dé Madina tó bá wọn tán sọ ọdún eréṣiríṣi kí lànà mi fún wa ó ní Allah subhanahu wa ta'ala ti ó ti pààrọ̀ gbogbo àwọn ọdún yìí fún yín pẹ̀lú ọdún méjì kan tó lóore jù òun náà ní Eidul Fitr wa Eidul Adha taba wo idul fitri àti idul adi ha yìí sìn á rí wa gbogbo àwa mùsùlùmí àsìkò kan náà lájọ máa ń ṣe tábà sọdún níṣẹ́ àjọ sọdún gbà kankan náà ni káwa káàkiri gbogbo orílẹ̀-èdè ayé àjọ sọdún léyà àjọ sọdún àwẹ̀ náà ni tí yàpá ẹnu kọ̀ọ̀kan bá ń ṣẹlẹ̀ ń bẹ̀ bóyá yàpá ẹnu bí oṣù pé ìgbà tó sùn jáde ìgbà tó sùn so ẹ wá jẹ́ ká wo ọdún ayẹyẹ ọjọ́ àbí ànábì tán láwọn ṣe mòlídì yìí ẹ àwọn ẹlòmíì ní ti báyìí mo wà níbi tí mo ti fẹ́ ṣe photosite mo fẹ́ print ní ibìkan lánàá àbí jẹ̀ta ni mo rí àwọn kan jamaatu kìnnì kan kìnnì kan sanusi olùsùn ìdíyàn náà wọn kọ sí wàláyé nípa ṣe mutiri wọn tó wá tẹ ó wá tẹ envelope bam ni wọn kọ sí pé mọ́lídì nàbí ọjọ́ bíi ànábì tó bí ń palẹ̀ mọ́ àrẹ káyọ̀ bí rọ̀bí ìlà wà nínú o wọ́n sì jẹ́ pé ó fẹ́ bẹ̀rẹ̀ díẹ̀ láti sìn ó wá ń tẹ envelope yẹn kọ́lẹ̀ nìyẹn ń gbé sọ pé ó ní envelope táwọn fẹ́ tẹ̀ three hundred làwọn fẹ́ tẹ̀ three hundred copy làwọn fẹ́ tẹ̀ wọ́n wàá pín káàkiri fáwọn èèyàn àwọn fẹ́ sọjọ́ bíi ànábì o àwọn fẹ́ jọjọ́ bíi ànábì o ṣé tó bá rówó ò lè fẹ́ràn ànábì ni tó ó nídìí owó kéwòn tó di pé ẹ̀fẹ́ ànábì kan tó wáyé kó wà ẹ̀sìn gan nígbà tá a bá fẹ́ léyà tá a bá fẹ́ sọdún léyà tá a fẹ́ sọdún àwẹ̀ wọn kálukú òsè máa tẹ ọ́n bí ló fún fẹ́ sọdún àwẹ̀ a fẹ́ sọdún léyà kọ́ ọmọ ta ni ó tẹ̀ gbá lọ rẹ̀ ẹ ti a fẹ́ sọdún àwẹ̀ a fẹ́ sọdún léyà ah, o ẹnfílọ́pù ti jàmáà ti wà ní ẹ̀ máa dáwó síbẹ̀ kò rọrùn nígbà tó ṣe pé kíni nígbà tó ṣe pé gbogbo gbogbo wọn wá rí i pé ọ̀nà táwọn lè wọlé sáwọn la òun náà ni ká gba ọ̀nà bo ká gba ọ̀nà bíi àdádálẹ̀ tàbá lọ wò ó nìsí á rí i pé jàmá kọ̀ọ̀kan òǹkàlùkù tí mo bá ti wá bẹ̀rẹ̀ mòrídì rẹ̀ ẹ̀ ń táàbù mọ̀ pé kò sínú ẹ̀sìn òun ni pé kò sí ọjọ́ kan báyìí táwa ní ọjọ́ ọjọ́ bí ànábì gbogbo ó sì ṣe táàsì káyè kó o tẹ́ dá aládàá dálẹ̀ gan ẹ̀ rọ́jọ́ kan mú tó gbogbo tẹ́ dálẹ̀

ìjọ mélòó lè máa fi sa ìjọ mélòó ni wọ́n bìyàn gan wọ́n bìyàn díẹ̀ díẹ̀ ni ẹ̀ tẹ̀bẹ́ kan náà ni ọjọ́ òun ó yẹ kẹ́ mọ́jọ́ kan ni nà ń gbogbo yín sì ní àwa gbà yí pé ìyapa ẹnu wà lórí ọjọ́ tán bí anabi sallallahu alaihi wasallam kò sí ìfẹnu kò lọ́dọ̀ àwọn olùkọ́tà lórí ọjọ́ tán bí anabi sallallahu alaihi wasallam àwọn ẹlòmíì tán ní Rabiul Awwal ni àwọn mi lọ́jọ́ àkọ́kọ́ ni àwọn mi lọ́jọ́ Ramadan ni àwọn mi nínú ni so ìyapa ẹnu wà lórí ẹ̀ lórí ọjọ́ tán bí anabi sallallahu alaihi wasallam so nítorí pé kí ni kò sí nǹkan kan tá a fẹ́ fi ṣe ẹ̀sìn òun náà ni òjá rí ọjọ́ kan báyìí tí àpẹnu fi wà ń bẹ̀ so bí àpẹnu ṣe wá wà ń bẹ̀ tóun lọ́dọ̀ àwọn oníbídíà àwọn gbà ni àwọn gbà pé àjọ ah, o ṣáà rọ̀bíùlù awàlì ní ọjọ́ kèló ọjọ́ kejìlá nígbà tẹ́ ti wá gbà wọn nísìnyí gbogbo yẹn ṣe wá ṣe mítìn kóra gbogbo gbogbo àwọn onísúfì tìjàníyà kọ̀díríyà o gbogbo àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ o gbogbo ayé yẹn o tá a máa ń ṣe o tó bá ti di òlúyà wà síbọ̀ yìí o á kóra wa jọ á ṣe é bẹ́ẹ̀ yìí di náà lẹ́ba lọ ni bẹ́ẹ̀ bá pẹ̀rẹ̀ náà ni bẹ́ẹ̀ tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ náà ni báyìí sùn náà lẹ́ba ti ṣe kẹwàá mọ̀ pé tọ́ ìjọ kan yìí wà ti ṣe àṣìṣe mórí ànábì tán tí ò ní sí pé tọ̀ tó bá tó dọ̀sẹ̀ tí ń bọ̀ ibi tẹ́lẹ̀ yìí náà wọ́n tún ti àná ti sàfà mí òun náà wà á di jíjẹ wọ́n ní tọ̀ àbáwá tí wọ́n wà á bí ní ti tọ̀ pẹ̀lú ògbọ́n ọlọ́run mólúdì tiwọn náà ọjọ́ bíi ànábì tiwọn náà tó yóò wáyé ní ìjọ mọ́ndé ìjọ sànńdé tí ń bọ̀ wọ́n sì máa ń ṣe dáadáa wọn ò tún wá níbi tíjọ mọ́ndé sọ́mọ̀ pé ìjọ mọ́ndé náà bí ànábì wọ́n mọ̀ o wọ́n wá fi sí wíkẹ́ǹd sọ́mọ̀ pé àwọn èèyàn ó ra ayé àwọn táwọn ó gbowó lọ́wọ́ wọn wọ́n fi sí sátidé wọ́n fi sànńdé ẹ̀sìn báyọ̀ nìsí so gbogbo àwọn eléyìí ní ti báyìí kò sí nǹkan tó fà á tí ò fi jọra wọn tí yàpá ẹnu fi wà lórí ẹ̀ tó ta ni kò sínú ẹ̀sìn ni tó ta yóò clear sí oníkálukú wa á sì máa ṣe lásìkò kankan náà so eléyìí túmọ̀ pé kí ni pé ìsọjọ́ bí anabi sallallahu alayhi wa sallam táwọn èèyàn dálẹ̀ kò túmọ̀ ìfẹ́ anabi o kò túmọ̀ pé wọ́n fẹ́ràn anabi sallallahu alayhi wa sallam bóyá ni pé gan ó túmọ̀ àìnífẹ́ anabi ni ó túmọ̀ pé yóò fẹ́ràn anabi ni nítorí pé níta anabi sallallahu alayhi wa sallam gbé wálé sí tó yẹ kó a máa bomi sí sunna anabi sallallahu alayhi wa sallam tó yẹ ká máa jẹ́ ó kú tẹ́ gbogbo akamúra sí sunna anabi gangan ni gbogbo apá sí súnà ànábì náà ni gbogbo wọn pa tìtì wọn ní ṣe súnà ànábì sallallahu alaihi wasallam wọn wàá sọ pé àwọn ní ṣe ànábì irúfẹ́ wò so ibi tí wọn wàá fẹ́ gbé wọ̀ òun náà ni pé kíni pé ah, àwọn gbà pé àdádálẹ̀ ní lóòótọ́ àmọ́ àdádálẹ̀ yìí o tó dáa ni so níbo ló wá wà látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam pé ànábì sallallahu alaihi wasallam <clears throat> tó sọ fún wa pé gbogbo bídíà ànú ni sànàbí ò mọ̀túnmá rẹ̀ ni sànàbí ò gbọ́ lárúbáwá mọ́ ni tó jẹ́ pé àwa láwàá ronú lónìí táyé tiẹ̀ tó ṣe lárúbáwá gan-an awa ronú lónìí pé kí ni pé àdádálẹ̀ ní lóòótọ́ o àmọ́ àdádálẹ̀ tó dáa ni so a ti rí níbi àdìsá nàbí sallallahu alayhi wa sallam ipe gbogbo ànú yányá gbogbo àdádálẹ̀ yányá tá a bá ti fi sínú ẹ̀sìn ìtumọ̀ ń tá a ń pè ní bídíà òun náà ni pé ń tá a bá ti sọ pé ẹ̀sìn làá fi ń ṣe tá a wá rí i pé àbá nàbì lórí ẹ̀ àbá wọn sàhábà lórí ẹ̀ gbogbo bí nǹkan bá ṣe rẹwà tó bó bá ṣe jọjú tó gbogbo nǹkan yẹn ànú ni ó máa jẹ́ so eléyìí nìsín àpèjúwe láti àpèjúwe kanu níbi tí mòlídì yá ọjọ́ bíi anabi sallallahu alayhi wa sallam là ń ṣe àpèjúwe míì tó tún pọ̀ láwùjọ wa nínú àwọn àdádálẹ̀ táwọn èèyàn tún dálẹ̀ òun náà ni àdádálẹ̀ ká máa sàṣàlátù ká kóra wa jọ ká la sàṣàlátù ká mú ọjọ́ kan ní pé ọjọ́ ọjọ́ sì ní tí gbogbo àwa wa jọ táwa ní afẹ́ sàṣàlátù fún anabi sallallahu alayhi wa sallam lápapọ̀ ńbẹ́ẹ́ so eléyìí inú àdádálẹ̀ kan ni tó jẹ́ pé àdádálẹ̀ eléyìí nísìnyí ti ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ láwùjọ wa òun jẹ́ ìtújì náà sádádálẹ̀ mòlídì ó jìnnà sádádálẹ̀ mòlídì gédégbédé nítorí òun fi ń ṣẹ tóun ṣẹ̀ ṣẹlẹ̀ gan nísìnyí báyìí ìrìnkótó ọgọ́rùn ọdún márùn títì tí àdádálẹ̀ àṣe àṣàlátù tó so eléyìí náà ntaafi máa mọ̀ ni pé ẹ jẹ́ kí wa náà jọ tíyẹ̀sì padà sáyé anabi sallallahu alayhi wa sallam pé ìjọ wo làwọn sàábé mú lọ́jọ́ àsàlátù ṣe pé àwọn sàábé wa kó àwọn obìnrin jọ àbí wọn wá ní ìjọ kan pé tọ ìjọ tiwa ní wọn wá kó wọn jọ wọn wá láwọn fi ń ṣe kí ni àwọn fi ń ṣe ọjọ́ àsàlátù fún anabi sallallahu alayhi wa sallam ọjọ́ wo ni làwọn sàábé mú káwa wá ní ìtàn kọ́lá yìí sábà fẹ́ tábà fẹ́ pa ọ̀rẹ́ má nàbí náà ní ká pa ká ìjọ táwọn sàábé mú tí wọ́n máa fi ń ṣe àsálátù ni pé àsálátù tán sì máa ń ṣe o àwọn tán máa ń ṣe bẹ́ẹ̀ tán máa ń ṣe bẹ́ẹ̀ tán máa ń ṣe bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká wá ọjọ́ náà wá á rí pé tá a bá wá á wá fáti ní tálíkì àmọ́ òfìdé ni á lè rí i nínú ẹ̀sìn anábì sallallahu alaihi wasallam so tá a bá ti wá rí inú ẹ̀sìn anábì sallallahu alaihi wasallam tá anábì yóò sọ fún wa pé ìjọsìn kan bẹ tí ń jẹ́ àsálátù táwa kóra wájọ tá a mọ ọjọ́ kan tá a pé àti láwọn àdúrà tá a máa ṣe tába ṣe léyìí tába ṣe léyìí àbá máa wá ṣe náfìlà àti láwọn náfìlà tá a ṣe àti láwọn àzáàrù tá a ṣe táwa kóra wájọ síbẹ̀ so eléyìí nìsín àdádálẹ̀ kan náà ni tí ò sí nínú ẹ̀sìn Islam tí ò sí láyà nàbì sallallahu alaihi wasallam so tába lọ lè wò nìsín a rí i pé nígbà yà nàbì sallallahu alaihi wasallam kásà sàlátù fún ànàbì ọ̀dọ̀ ànàbì náà láti mọ láti bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ni ẹni tó bá sọ̀rọ̀ láti fún un lẹ́ẹ̀kan ṣoṣo marratan wahida lẹ́ẹ̀kan ṣoṣo péré tó bá sọ̀rọ̀ láti fún anabi allah subhanahu wa ta'ala yóò fi mẹ́wàá ni yóò fi rọ́pò fún ọ padà yóò fi mẹ́wàá yóò fi dá àsàlátù padà fún ọ àsàlátù mẹ́wàá la anabi allah subhanahu wa ta'ala yóò fi ṣe padà fún ọ. ẹ rí i pé àsàlátù yìí nìyí ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam láti mọ pàtàkì rẹ̀ láti mọ iyì rẹ̀ bàtà anabi wa sọ̀rọ̀ àsàlátù tí allah subhanahu wa ta'ala sọ fún anu al ìgbé ká máa ń sọ̀rọ̀ láti fa nàbí pé inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhal ladhina amanu sallu alayhi wa sallimu taslima tí ọba àlekè ọlá pa wá láṣẹ pé ká máa sọ̀rọ̀ fa nàbí àwọn tá a jẹ́ mùmíní bá a fa nàbí sallallahu alayhi wa sallam yìí wọn ò júlẹ̀ fún wa nú ẹ̀sìn ìpè kó ń kálukú wa ká máa rori ìpè á fa nàbí sallallahu alayhi wa sallam ọ̀yà ẹ̀yẹ rotin ẹ̀yẹ musátidé ẹ̀yẹ musande ẹ̀yẹ múrú àsàlátù báyìí wàláì ìsìláàmù ò júlẹ̀ fún wa anabi jùlẹ̀ fún wa bóyá ni pé àwọn sàábì lọ lè bá anabi sallallahu alayhi wa sallam wọ́n sì lọ lè bè lọ́wọ́ anabi àwọn sàábì lọ lè bè lọ́wọ́ anabi ni pé bóò láti máa sàtàlátù fún anabi sallallahu alayhi wa sallam anabi wa sọ fún wa nínú nínú hadith anabi sallallahu alayhi wa sallam hadith wà nínú bukhari ó wà nínú muslim ó wà nínú àwọn kutubu hadith mi táwọn sàábì lọ lè bá anabi pé ilé anabi bóò láti máa sàtàlátù fún ọ ìbéèrè sanpere lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam ó kó àwọn nǹkan sínú ó kó bò láti mọ sàlátù fànàbí ó kó àyè wó láti àyè ó kó àsìkò ó kó irú àsàlátù wó láwọn sí fànàbí sallallahu alaihi wasallam ó kó irú òǹkà wó láwọn fi sí gbogbo ẹ̀ ló ti kó sínú táwọn ti béè lọ́wọ́ ànàbí sallallahu alaihi wasallam báyẹn bàtà ànàbí ò wá fún wa lésì ànàbí dákẹ́ nígbà tó yá ànàbí béèrè pé ta ló béèrè béèrè lẹ́ẹ̀kan ànàbí wá ka àsàlátù fún wọn tí wọ́n mọ̀ sí fóun àsàlátù wọlé كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد àtàwọn ìwáyà míì tó tún wá tó jẹ́ pé gbogbo àwọn ìwáyà yìí tá a bá wò ó gbogbo tí ń sọ gbogbo tí ń rọ kiri ká ń rọ kiri ká lórí ìtọrọ àsàlátù fún ànábì gẹ́gẹ́ bá ànábì bí Allah subhanahu wa ta'ala ṣe kí ni bó ti ṣe kí á ti gẹ̀ fún ànábì Ibrahim alayhi salam òun náà ló fà tó jẹ́ pé àwọn olùmọ̀ fi sọ àsàlátù yẹn ní sọ̀látù àsọ̀látù al-Ibrahimiyya àsàlátù tó ní orúkọ ànábì Ibrahim nù àsàlátù yìí òun ní ànábì sallallahu alaihi wasallam wa kọ́ àwọn sọ̀hábà òun náà làsàlátù dáàmà ṣe kínní òun náà làámà ṣe lórí irun tàbá ṣe tàṣáwùrù tán òun náà làsàlátù dáàmà ṣe ànábì wa kọ́ wọn bánábì ti wa kọ́ àwọn sọ̀hábà yìí nìsín ẹni tó bá wá jẹ́ mùsùlùmí òdodo tó jẹ́ mùmí ní òdodo tó wá fẹ́ lo áyà yìí àyà ya ayuha alladhina amanu sallu alayhi wa sallimu taslima tó bá fẹ́ gbọ́ àyà yẹn yé yóò wá gbọ́ yé papọ̀ mọ́ ọ̀nà tá ànábì gbà tó fi ní ká máa sàlátù fóun tí o bá máa wá sàlátù fún ànábì ẹ nínú òórùn rẹ yóò máa lo sàlátù ibrahimiyya tí o bá sàlátù fún ànábì láyé lásán yóò máa lo sàlátù ibrahimiyya yóò máa sàlátù fún ànábì sallallahu alayhi wa sallam yóò máa túmọ̀ pé kíni yóò máa túmọ̀ pé irú ẹni yìí o ó gbọ́ àyà yé níbàámu pẹ̀lú kíni níbàámu pẹ̀lú bí ànábì sallallahu alayhi wa sallam ti sàlàyé fún ànábì fáwọn sàhábà kò ní jẹ́ pé irú ẹni báwo nísìnyí yóò ṣẹ̀ṣẹ̀ wá ronú pé òun ó gbé àsàlátù kan kalẹ̀ òun ó kírètì àsàlátù kan táwa náà bá gbé e sínú làákàyè wa kí ni máa mú wa nídìí alternative kí ni máa mú wa nídìí alternative pé mo nídìí nǹkan mo nídìí alternative kí ló mú wa nídìí generator láwùjọ wa ṣé wíwà tí náà ò dáa ẹ àwọn àwùjọ kan bẹ nídìí tó jẹ́ pé àwọn ò mọ tí ń jẹ́ generator pé wọ́n wá pa jẹnẹrétọ̀ kan jẹnẹrétọ̀ wá ń ṣe kíná gbókọ̀ rẹ̀ kíná wẹ́ẹ́ fi ṣe ẹ̀ kọ́là ní tòsí tòsí bẹ́ẹ̀ o ní Sudan nígbà tá a fi wà ní Sudan nígbà yẹn tòsí tòsí bẹ́ẹ̀ o láàrin bíi ọdún méjì ó níye wọn gbàgbà tí mo rí tán tan jẹnẹrétọ̀ mà níbi táwa ń gbé o pé ah, wọ́n wá tan jẹnẹrétọ̀ bóyá ló fi tó ẹ̀mẹ́ta abẹ́mẹ́rin pé bóyá iná sì bàjẹ́ ńgbà òun ni wọ́n sì sọ fún yín bàjẹ́ ni iná fẹ́ bàjẹ́ o tí náà wọn bá bàjẹ́ wọ́n lè mọ tàn láàrin wákàtí mẹ́fà iná bàjẹ́ náà nù kì í pé nábà jẹ́ ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin o so níbẹ̀ òun ní ìsìn báyìí ó lójú ibi tẹ́ ẹ̀ ti rí pé wọ́n ṣe kí ni wọ́n ní jẹnẹrétọ̀ àwa ní jẹnẹrétọ̀ kí ni wọ́n fi ṣe yóò kàn wé sí ni ìta àwọn wá alternative sí tá a máa wá nǹkan míì tá fi rọ́pò sí òun náà ní pé kí ni nǹkan tí ò bá gbádùn dáadáa àbí nǹkan tí ò bá tó yàn láti ní yóò tó wa ẹja wá alternative sí pé kí ni yóò agbára ipá rẹ̀ ò ni ipá rẹ̀ apá ẹ àlè àǹfààní tá a ní bùkátà sí apá rẹ̀ ò lè ka a ní ìdíkà ní ká ní spear ẹ ti bá wọn nísì òun náà láàbì ní àjẹ ní fóònù méjì ẹ ti bá wọn nísì nígbà tí Islam fún wa ní yọ̀ǹda káfẹ́yàwó méjì káfẹ́ mẹ́ta káfẹ́ mẹ́rin kí ló fà á nígbà tó yẹ pé agbára wa bá ká ju ẹyọ kan lọ obìnrin kan ò ká wa ọ̀dàfẹ́ méjì ọ̀dàfẹ́ mẹ́ta tó tábà wò nísì ṣé àsàlátù tánàbí wa gbé wa fún wa tánàbí ni ká máa ṣe ṣé a ipá àsàlátù wọn ò ká wa ẹni bá mi sì àbí àsàlátù wò tó ànábì sallallahu alayhi wa sallam àbí àdìsí ànábì sallallahu alayhi wa sallam sọ fún wa pé táwọn bá ṣe ọ̀kan fóun mẹ́wàá ni ó fi rọ́pò sáàrò pé tí sàlátù Ibrahimiyya tá a bá wá ṣe kò ní ṣe déédéé mẹ́wàá tá ànábì sallallahu alayhi wa sallam sọ tá a fi ronú pé n tó pé káwa náà ṣe wá ronú káwa hun àsàlátù kan káma wá fi sàlátù fún ànábì sallallahu alayhi wa sallam káwa gbé kalẹ̀ ní sígà tó jẹ́ pé túláàsì ẹ̀dìbò àti kágbékalẹ̀ ní ní ohun ní yàní àgbékalẹ̀ pé ah, eléyìí náà o nínú àwọn àsàlátù ló wà táwọn ìṣe àsàlátù bá nàbí sallallahu alaihi wasallam débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nǹkan wá dàrú mọ́ wọn lójú láwùjọ wọn ò wá mọ èyí tó jẹ́ ògidì nínú àsàlátù ànábì sallallahu alaihi wasallam àti èyí tó jẹ́ pé kíni tó jẹ́ àgbélẹ̀rọ àwọn fẹ́ẹ̀kì àwọn gbàrúùfù àsàlátù tí wọ́n gbélé rọ tí wọ́n rọ fúnra wọn tí wọ́n láwọn mítà sàlátù láàrin wọn mọ́. Asalatu wa pọ̀ káàkiri wọ́n gbé àsàlátù míì wọ́n ní sọ̀látù nàríyà ẹ dákun àsàlátù ànábì ẹ̀ tí wọ́n á fi iná kún sọ̀látù ànàríyà àsàlátù ní àsàlátù níná ẹ̀jẹ̀ bá mi ẹ̀ máa sàlátù ànábì kó tó fara káná ẹ̀ ẹ̀ sọ̀látù salatu nàríyà ẹ̀ wọ́n ní sọ̀látù kìnnìkan sọ̀látù bàtútà salatu bàṣíṣì salatu kìnnìkan láwọn orúkọ irísirísi ẹ̀ sọ̀látù jáwọ́ sọ̀látù kàmáàlì ẹ̀ sọ̀látù tùǹjínà sọ̀látù kíná gbogbo rẹ̀ sọ̀látù sábìkì ẹ̀jẹ̀bá mi sọ̀látù fàtì mọ̀sẹ̀ wá dá gbogbo ẹ̀ lẹ́nu láwọn sọ̀látù eríṣiríṣiríṣi kullu hizbin bima ladayhi farihun gbogbo àwọn ẹjọ́ kọ̀ọ̀kan àwọn ọmọ wa sọ pé ah àsàlátù tiwa ló dáa wọn ká lóko mọ pèrè sọkọ tiẹ̀ ní náà ẹ bẹ́ẹ̀ bá bẹ táàbù lẹ bá délé rédíò lónìí nísìnyí báyìí kásímáàgì wọn lọkọ tiwa ni wá wọ ẹ gbọ́ yẹ sẹni ní tẹbi dọhùn tẹ ń lọ ẹ ti báwọn nídìí ẹ̀sìn ẹlòmíì gan nísìnyí wọ́n ní kíní kan ló kọ àwọn tó ń jẹ́ kwara tiẹ̀ tí ó kóró tiẹ̀ wọ́n kálukú máa pèrò sọ́kọ̀ tiẹ̀ náà ni wọ́n dà bọ́kọ̀ rẹ̀ ò dáa ẹ̀sìn báwọn nísìnyí yóò pèrò sí náà ní káwọn yóò bá ṣe kíni wọ́n bá wọ̀ so òun náà ló bá àwọn tí wọ́n dá àsàlátù lẹ̀ wọ́n kálukú wá ń ṣe kíni wọ́n kálukú wá ń pèrò sínú ń pèrò sọ́kọ̀ àsàlátù tí wọ́n dá lẹ̀ tẹ́bá lọ wò nísìnyí àwọn ìjọ tí wọ́n dá sàlátù sábìkì lẹ̀ àwọn ìjọ kọ̀dìríyà so àwọn káàkùn pé sàlátù sábìkì ní ti báyìí àsàlátù tó dáa jù ni sábà ṣe àzikáàrù tiwọn ẹn aláwọ̀sọ́lẹ̀ aláṣẹ aláwọ̀sọ́lẹ̀ aláwọ̀sọ́lẹ̀ sábìkì lẹ́láríkì nóòrò ní ọwọ́ àmọ́tẹ̀lẹ̀ alámi náà dáadáa kìnnìkan mọ́mọ́dọ́ mìnìkálíkà ọ̀mọ́bàkíyà ọ̀mọ́sẹ̀kíyà wọ́n sà káwọ́ bẹ̀ báwọn ẹ̀sìn báwọn ní ti so eléyìí wọn ní ti báyìí sígá àtàlátù lọ́dọ̀ tiwọn tó yẹ pé sábà ṣe àzikáàrù tiwọn tán yàrá àzikáàrù àdáadáa lẹ̀ se àwọn tán sábà wá ṣe é tán ní ti báyìí tí wọ́n bá ṣe àtàlátù kan bẹ̀ àsàlátù wọn ṣe fún ànábì onáà ní kíni onáà ní sọ̀látù so wọn àwọn àwọn ti gbélé yìí kalẹ̀ àwọn kọ̀díríyà àsàlátù tiwọn ni so àwọn tìjàníyà àwọn náà mú àsàlátù tiwọn wọ́n dá àsàlátù tiwọn náà lẹ̀ wọ́n dá sọ̀látù kíní lẹ̀ sọ̀látù fàátì wọ́n dá lẹ̀ ládàá lẹ̀ inú àwọn àsàlátù tán tí wọ́n dá lẹ̀ láyé tó burú jù láyé yìí tó jẹ́ pé déńjà ni ṣèwéyàn bá gbúrò bí tán ti ń kà gan ẹ̀ kéèyàn ó tún omi ẹ̀ ni ẹ̀sìn báyìí ọ̀sìn dẹ́kọ̀ pé yẹn wàá kà á ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí báyìí sì wọ́n wá masalatu fati nígbà tí wọ́n mọ sọ́wọ́dù fati àná torí pé àwọn oníbídìí aláwùjọ wa lónìí wọ́n sọ òṣìṣẹ́ lórí salatu fati débi pé wọ́n ti wá kírètì impression kan sọ́kàn àwọn èèyàn bí ìgbà tó jẹ́ pé ìbejì sọ́wọ́dù fati àná ẹ̀sìn báyìí ọ̀sìn ìgbà tó jẹ́ pé táyé kẹ́yìn ló wà àti sọ́wọ́dù fati à àwọn ẹ̀yin náà ṣe sí fati àsalatu fati ẹ̀yin náà so ó ń òun kálukú láwùjọ ó ti wá rí bí ìgbà tó pé sùwàtúlù fàtíà o bí ìgbà tó pé táyé káyìn ló wá sùwàtúlù fàtíà wọ́n jọ sàn án kalẹ̀ ni bí ìgbà tó jẹ́ pé ó tiẹ̀ wá náà al nu so emu Amada Tijani náà sínú emu Amada Tijani níbi sàlátùlù tó òun náà ní pé kíni àkídà tó gbé pé a rí bí ìgbà ipe a gbọ́dọ̀ ní àkídà pé sàlátùl fàájì inú kùránì náà ló wà ipe ẹni tí ó bá ní àkídà pé sàlátùl fàájì ń bẹ nínú alukur'an tó bá ṣe sàlátùl fàájì kò ní jẹ fún kí ni ó jẹ fún tẹ́lẹ̀ tó bá ṣe sàlátùl fàájì máa nìsín kò ní jẹ fún tí ó bá fi lé ní àdìọ́ kan pé kí ni pé ara kùránì náà ló wà sẹ́ẹ̀rí pé àdìọ́ kan rẹ̀ nítorí kó ṣẹlẹ̀ òun náà ni wá ń ṣẹlẹ̀ láwùjọ tó yẹ pé ó ń kálukú fàájì sàlátùl fàájì tó bá rí kíní kan fàájì sàlátùl fàájì pé aláìmọ̀kan aláìmọ̀kan láwùjọ òun máa rí sàlátùl fàtì bíi pé kíni bí ìgbà tó yẹ pé sàlátùl fàtì ara Kùránì náà ló wà bí ìgbà tó yẹ pé ń bẹ nú Islam tó dẹ̀ jẹ́ pé sàlátùl fàtì kò sínú Islam rárá àdádálẹ̀ ni kò sínú Islam kò sínú ẹ̀sìn wa sàlátùl fàtì yìí tí wọ́n wá gbé kalẹ̀ tí wọ́n fẹ́ create impression sí pé bí ìgbà tó yẹ kó wà nú ẹ̀sìn wa ni tó bá jẹ́ pé wọ́n bá tún gbé kalẹ̀ lásán kákan gbé kalẹ̀ pé tọ̀ àsàlátù náà ni àákànfin sàlátù fún ànábì ni so àdádálẹ̀ náà lápè àmọ́ kò bá tún sẹ́pẹ́rẹ́ tí ẹ bá ṣe pé ọ̀nà tí wọ́n tún gbà gbé sàlátù fàtí wá ọ̀nà tí wọ́n gbà gbé sàlátù fàtí wá àti ọlá tí wọ́n gbé fún sàlátù fàtí nǹkan tó jẹ́ pé mùsùlùmí ò gbọdọ̀ láàyè ọkàn rẹ̀ ni lọ́nà tí sàlátù fàtí gbà wá tí àwọn tó mú wá nínú ẹ̀sìn tí wọ́n bẹ̀rẹ̀ sí dáa lẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ka sàlátù fàtí ọ̀nà tó gbà wá ọ̀nà tó lágbára ni tó jẹ́ pé mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí òdodo tó bá gba Allah subhanahu wa ta'ala gbọ́ tó bá gba ọjọ́ àlùkìyàmà gbọ́ tó mọ̀ pé ọjọ́ kan bẹ tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala ó béèrè lọ́wọ́ òun gbogbo iṣẹ́ tó ń ṣe láyé yóò sì san òun lẹ́san gbogbo tó ń ṣe ó kéré ni ó tóbi ni ó hàn ni ó pamọ́ ni gbogbo iṣẹ́ tó bá wù kéèyàn ó ṣe ó wà pé Allah subhanahu wa ta'ala ó san òun lẹ́san lọ́jọ́ kan ẹ ti báwọn nísìnyí irú ẹni bẹ́ẹ̀ salatul fati tó bá rí salatul fati ó yẹ kó máa sáré so òun náà wàá ní láwùjọ wa lónìí ó jẹ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níta ń pè salatul fati wọ́n ti kà á kún ara ẹ̀sìn wa wọ́n ti kà á kún ara islam wọ́n ti kà á kún pé níta ń pè ní salatul fati ìpè bẹ́ẹ̀ ò bá ti ké ẹ ti báwọn nísìnyí nígbà tó yẹ pé kò sí salatul fati nabi sallallahu alayhi wa sallam tó dẹ̀ jẹ́ salatul fati yìí ọ̀nà bo ló gbà wá ọ̀nà bo ni wọ́n gbà tí wọ́n fi smọ́gù rẹ̀ wọnú islam torí pé nínú àdádálẹ̀ ẹ ti báwọn nísìnyí nínú àdádálẹ̀ tó jẹ́ pé wọ́n smọ́gù rẹ̀ wọnú ẹ̀sìn islam ni òun náà ni salatul fati wà. torí pé níta ń pè ní salatul fati yìí tí wọ́n kà fún inú ara àwọn salatu tí wọ́n fi sàlátù fún anabi sallallahu alayhi tó jẹ́ pé tọmọdé tàgbà lónìí fàtí àtàlátì fàtì ìwọ tọmọdé tàgbà lónìí ló ha tẹ bá bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn èèyàn lónìí pé sọ̀látù ìbọ̀rọ̀hìmí ìyá kó bá wa ka sọ̀látù ìbọ̀rọ̀hìmí ìyá tánàbí kó àwọn sọ̀hábà tánàbí ní òun náà ní káwọn sọ̀hábà máa ṣe fóun tẹ bá ní kọ́pọ̀lọpọ̀ èèyàn bá wa kà á lónìí wàláhì ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ́ká ó sì yẹ ká máa kà tí ha torí kí gbogbo wa náà wá gbọ́ bí tí sọ̀látù fàtì tó gbà wá ọ̀nà ibi tó gbà wá tí wọ́n fi kì í mọ́nú ẹ̀sìn wa ọ̀nà ibi tó gbà wá wọ́n ń pè tíra tẹ́lẹ̀ Jawahirul Ma'ani tíra tó ń pè ní Jawahirul Ma'ani yìí tíra ìpìlẹ̀ ni nínú tíra àwọn Tìjàníyà ṣe pé àwọn tó bá jẹ́ àgbà nínú àwọn Tìjàníyà tẹ bá pè lọ́wọ́ pé tẹ́ ní Jawahirul Ma'ani wọn ò nílé ẹni tí ò bá nílé nu wọn bí inú ilé tí ò sálùkùránì bẹ́ẹ̀ ni nígbà tí ò sálùkùránì lé ni tí ò bá ní Jawahirul Ma'ani lé láwọn tí wọ́n mọ tí wọ́n jẹ́ ògbó tí wọ́n mọ pàtàkì rẹ̀ nínú nínú tọ̀ríkọ̀ wọn ni wọ́n bẹ́nu tíra Ma'ani ni pé ẹni tí wọ́n sàfihàn tíra yìí sí ń jẹ́ Ahmad Tijani ń bẹ́nu tíra ẹni tó kọ tíra yìí orúkọ rẹ̀ ń Ali ar ọ̀kan nínú àwọn ọmọ akéwu Ahmad Tijani tó jẹ́ pé ká sọ fóun gan ni akọ́ ọ̀tún rẹ̀ onímọ̀ nǹkan kọ tíra Ma'ani ó kọ sí láti gbogbo tó ń fẹ́ kọ sínú jàǹdà máa ní yóò in tó ń gbọ́ in tó gbà lẹ́nu àfa àwọn ni àwọn kan wá pọ̀ nínú jàǹdà máa ní tó jẹ́ pé gbogbo tí ń jẹ́ sábà ń sọ̀rọ̀ nípa manua tẹ̀wọ́n tó pè ní manua ibi táyà ti mọ̀ pé bá a ṣe ń lo nǹkan èyí bá a ṣe ń lò èyí tábàrà tv tábàrà kíní kan mánú ó bá wa pé yàyín lẹ́ẹ̀dì tàn yàyín lẹ́ẹ̀dì pa bẹ́ẹ̀ bá tẹ̀yìn àyín ó lè bàjẹ́ ní ti ń jẹ́ mánú àkú tìjàníyà òun náà tìjàníyà ìlú màá ní gbogbo tẹ́ ẹ bá wá bẹ́ẹ̀ nípa àwọn kìíní ẹ bá bẹ́ẹ̀ bá a ṣe ń tẹ̀lé yìí ni bá a ṣe ń tẹ̀lé yìí ni ẹ ká tẹ̀ sọ́lẹ̀ níjọ́ jimá ẹ ká sọ pé ànábì àtàwọn sàábẹ́ ni wọ́n jòkó lórí ẹ̀ gbogbo ẹ̀ náà lẹ́ bá ń bẹ̀. nínú nínú jàáìlì màání bí sàlátì ìfà ti ṣe wá wá amada Tijani wá sàlàyé rẹ̀ fúnra rẹ̀ ó ní ọ̀tọ̀ la sàlátì tó máa ń ṣe tẹ́lẹ̀ pé gbàtọ́ wá òun wá rí ànábì sallallahu alaihi wasallam òun náà nábi yẹ́kùsọ̀tán láàmànàmàn wọ́n ìsọ́ náà nìyẹ́ o olóhùn yà nábi sallallahu alaihi wasallam lójú ayé báyìí ní kèé sojú oorun olóhùn lálàá o òun rí ànábi sallallahu alaihi wasallam lójú ayé báyìí ànábi wa mú sàlátì fàájì wá fóun ànábi wa ní kóun pa gbogbo àsàlátì tó máa ń ṣe tẹ́lẹ̀ kóun pàájì ànábi wa fóun ní sàlátì fàájì òun anabi wa bẹ̀rẹ̀ sí sàlàyé ọlá tí ń bẹ fún sàlátìl fàájì fóun anabi ní ọlá tí ń bẹ fún sàlátìl fàájì ó ní alimarota minha pé téèyàn bá ka sàlátìl fàájì lẹ́ẹ̀kan ṣoṣo ó ṣe déédéé ìgbà téèyàn bá ṣe kíni ìgbà téèyàn bá parí alukur'an lẹ́ẹ̀mélòó six thousand times nbẹ̀bẹ̀ o ẹni tó bá níjà wáyé màá ní tó kàn nílé tó fi dẹkọrẹ́tì lé tí ò bá mọ̀ kó wà nú ẹ̀ kó lọ gbé wáyé ìpè ẹni tó bá ka sọ̀látù fàájì lẹ́ẹ̀kan tó tó ó ṣe déédéé bí ìgbà tẹ́yìn bá ka Quran ní times ìgbà bá Quran ó ní yìí ó ní ó ju gbogbo subhanallah gbogbo allahu akbar gbogbo ìrántí Allah subhanahu wa ta'ala máa ń ṣe ó jù lọ ní ó wá sàlàyé òun náà ló fà tó jẹ́ pé àwọn tí wọ́n bá gba kíní yẹn gbọ́ dáadáa wọn èyí tiẹ̀ wọ́n bùkátà rẹ̀ débi pé wọ́n láti rí inú wọn tó jẹ́ pé onígbà tóun ti mọ láti ń bẹ fún sàlátì fàájì òun lòun máa ń lò lérí òun instead sàlátì Ibrahimiyya láti ànábì mú wá fún un ó wá change ẹ̀ sí ìdí amọ́lá ti jáde tó mú wá fún un ẹ wá já wò láti gbàtà ànábì sallallahu alaihi wasallam ti lọ tán táwọn sábẹ́ rí ànábì lójú àlá ẹja pa ojú ayé tì tí wọ́n rà ànábì lójú àlá rí kán wá dé kán wá ní sọ nígbà tí alánàbì lójú aláwo ànábì wá ní kíní yìí o ẹ máa sìn inú ẹ̀sìn wàláhì àwọn sàbí ò sẹ́yìn abubakar tóbi lọ kòrán nàbì lójú àlárí kọ́wá náà nàbì ní ẹmọ segin ní inú ẹ̀sìn umar tóbi lọ kòrán nàbì lójú àlárí osman tóbi lọ ali tóbi lọ gbogbo àwọn sábẹ́ ànábì tóbi lọ kò sẹ́nìkan tó wá jíjọ́ kárí tó wá nítọ́ mo wá rà nàbì lójú àlá o wá ní kíni ànábì wá ní nǹkan báyìí ti pé ká ànábì ò aya Qur'an ti kílẹ̀ fún wa suratul Maida aya ẹlẹ́kẹta al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati ẹ̀sìn islam ti pé wọ́n ti parí ìdára wa lórí wọ́n ti yọ́nú sí islam lẹ́sìn fún wa a ní ìdíkà mọ́ wà nǹkan káàkiri má gbogbo tí yorùbá tún máa pè lẹ́sìn lẹ́gbàá tí islam ti pé tán a nù ní àdádálẹ̀ ni gbàtà nàbí sallallahu alaihi wasallam ti wá júwèé fáwọn sàábé tó ti yé wọn òun lẹ́ni kọ́wọ́ aronú fóun rà lára nàbí sallallahu alaihi wasallam ànábì bá ní ẹ̀ máa ṣe kìnnì ìtàdé ó gbà àwọn sàábé o kọjá bẹ́ẹ̀ wò tiẹ̀ lé tẹ́lẹ̀ láíláí bàbá wa rẹ̀ tó bá fẹ́ jẹun yó lásìkò tó bá tó lóun fẹ́ ṣe bẹ́ẹ̀ láyé láyé ọ̀sán àbí onígbà lọ́wọ́ rẹ̀ nígbà tí gbogbo nǹkan wá dàrú tán láyé wá ń bàjẹ́ tí gbogbo kálukú wá ń wí tó wù inú ẹ̀sìn kí wọ́n san tó wù òun náà ló fà á tó wá di pé kíni tó wá di pé wọ́n fi wá ráyè wọ́n wá smọ́gù àwọn àdádálẹ̀ lóríṣiríṣi tó yẹ pé ibi tá a ti lọ òun náà ni àdádálẹ̀ àsàlátù àsàlátù Sunday àsàlátù sátidé àsàlátù jọba yìí àsàlátù jọba yìí nígbà tí gbogbo nǹkan bàjẹ́ sánú ẹ̀sìn kí àwọn èèyàn tí wọn ò dúró lórí kó ṣe káwọn ọ̀bọ̀n bẹ́ẹ̀ sì ó wá di kó kálukú wá ń dá àsàlátù lẹ̀ àsàlátù ti wá jàmáà báyìí àsàlátù báyìí àsàlátù báyìí àsàlátù báyìí tó gbogbo orú àwọn nǹkan báyìí ibi tá a ti lọ òun náà ni pé kí ni pé àfáàwà Barbahari wọ́n ní ẹni tó bá ti kó lójú ọ̀nà àwọn sàábé ẹni tí ò bá ti mú tiẹ̀ níbi táwọn sàábé ti mú tiwọn ẹni tí ò bá ti mú mi níbi táwọn sàábé ti mú mi irú ẹni báwọn fọkàn dọ́là ó ti sọnù kó lójú ọ̀nà ẹ̀sìn Islam wọ̀bùsádà á ó sì ti dáadáa dálẹ̀ sínú ẹ̀sìn wa kullu bid'atin dalala gbogbo àdádálẹ̀ yẹn yẹn pátápátá wá ní ànú ni kò sọ́mọ rẹ̀ kan nínú àdádálẹ̀ sọ́mọ ti pé kí ní ìdádálẹ̀ fún wa nú ẹ̀sìn kásá fún ni kò sọ́mọ rẹ̀ kan nínú ẹ̀ ọ wá ní wa dalalatu wa ahluha fin-nar àtàdádálẹ̀ àtàwọn tí ń fi àdádálẹ̀ nú ẹ̀sìn gbogbo ẹ̀yẹ́ yẹn tó bá jẹ́ òpéjà kí kò kíwé ń bẹ́ẹ̀ kóun náà wọ àdìsá níbi tá níbi ní kúlù bídí á ti dọ̀láàlá wà kúlù dọ̀láàlá ti fìnná kó o bá wa sọ̀tún rẹ̀ bó ṣe ká tù tó pé tá níbi wí fún ni pé gbogbo àánú gbogbo àdádálẹ̀ àánú ni gbogbo àánú yẹn yá ànábì nínú náà ni ẹsẹ̀ báwọn nìkú tó kó láti wá tu tó jù báwọn lọ kò pẹ́ látàrí sísáwà bíi ọjọ́ tó ti lọ òun ni ò ní jẹ́ ká rí àlàyé ṣe lẹ́kùnrẹ́rẹ́ nípa bí wọ́n ṣe dá Allah subhanahu wa ta'ala tó bá ti jọ́ ẹ́ àti péjì tó wà nínú tíra náà tíra jàrá ìgbà ní àti àyí tó wà àti bó ṣe sọ ẹ̀ lásàlàyé fúnra wa fẹ́ni tó bá fẹ́ takò kó takò lórí òdodo ẹni tó bá sì fẹ́ mọ̀ pé ah, òdodo lélẹ́yìí tí wọ́n sọ ìbẹ̀ẹ̀bẹ̀ lóòótọ́ pa ẹ̀ padà yá àwọn kan tí wọ́n ní ah, àwọn ògbà wọlé ń tà wọn ipe ẹ̀ tẹ̀bí ipe ó gbọ́ lẹ́nu gbọ́ lẹ́nu rẹ̀ ni ipe kò rí bẹ́ẹ̀ wọ́n ń rẹ̀ ní tó àwa máa sọ fún ọ pé tẹ bá dìnáì rẹ̀ pé kò rí bẹ́ẹ̀ ẹfẹ̀ kan dìnáì gbogbo tíra wọn ìjọba fi lè mú yín dìnáì hárùkù kan nínú tíra wọn pé eléyìí ò rí bẹ́ẹ̀ ó yẹ kẹ́ dìnáì gbogbo tí ń jẹ́ jàwáyé màání tẹ bá ti wá dìnáì gbogbo tí ń jẹ́ jàwáyé màání ẹ ti dìnáì gbogbo tí ń jẹ́ tìjàníyà kò tí ń jẹ́ bẹ̀ mọ́ mẹ́sìn ni so alhamdulillah a ní kọkàn balẹ̀ a mọ̀ kò tí ń jẹ́ bẹ̀ mọ́ àmọ́ ká wá yọ̀ kan ká wá fi kan ipe jama táà ń sọ fún gbogbo agbọ̀dọ̀ wà lórí ẹ̀ ìpìlẹ̀ jama òun náà làwọn sàbí ànẹ́bì òun náà làwọn sàbí ànẹ́bì ridwanullahi alayhim àwọn sàbí ànẹ́bì náà làkọ́kọ́ alùsùnà wal jamaa àwọn náà ní gbogbo à ń tẹ̀lé ìlànà wọn náà là ń tẹ̀lé àfáwa ní faman lam ya'khudh anhum ẹtí òbá ti wá mú ẹ̀sìn tiẹ̀ alọ́dọ̀ àwọn sàbí ànẹ́bì faqad dalla gbogbo ẹni báwọn ó ti dáadáa dálẹ̀ ó ti sọnù wàbítàdà á ó sì ti dáadáa dálẹ̀ sínú ẹ̀sìn wàkúlù bídà àti ìdọ̀lá àlá gbogbo àdádálẹ̀ tẹ́rí yẹn ànú o wàdọ̀lá àlá tó wà áhàlú ha fi nnar anabi sallallahu alayhi wa sallam inú hadith yẹn lafa ti yọrọ yìí afa ni àti anu àti gbogbo àwọn tó bá wà lórí dọ̀láàlá lórí bídíà lórí anu ó ní gbogbo ẹ̀yẹn tó wà níjọ́ ògbéjà kìáma ẹ̀sán wọn tó jẹ́ ẹ̀sán wọn òun náà nínú náà abi allah subhanahu wa ta'ala kó má sàfi ẹsẹ̀ wa nílò ìlànà anabi sallallahu alayhi wa sallam ó ti wá lẹ́rú tí máa gbọ́ òdodo tí ó gbọ́ pẹ̀lú ife a ah, òdodo ni wọ́n sọ fún mi yìí ẹ̀jẹ̀ ìjìnlẹ̀ síbẹ̀ ẹni wọ́n fẹ́ gbọ́ òdodo yóò wò pé a ah, òdodo náà sọ yìí ẹ̀jẹ̀ kẹ́mi náà wá di sọ yìí kò ní gbọ́ pẹ̀lú pé kéta kò ní gbọ́ pẹ̀lú pé ah, àwa ni wọ́n wá ń takò àtijọ́ ah, bẹ̀rẹ̀ nù rárá yóò gbọ́ pẹ̀lú pé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ẹjá wo lóòótọ́ o sórí bẹ́ẹ̀ ẹjẹ́ náà wo lóòótọ́ o èmi níjà inú màá ní ah, ẹjẹ́ ń wowó tí ń bẹ̀ ń bẹ̀ lóòótọ́ tí wọ́n ń bẹ̀ lóòótọ́ pẹ̀lú ìyọ̀ndà ama bá ko níbi tí abade abi Allah subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ wáyé lórí ìlànà nabi sallallahu alaihi wa sallam innahu waliyu dhalika wal qadru alayhi hadha wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa ashabihi wa sallam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk